بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد أيام أيامي نينو إسلام أتون قد سبي حلقة آه العقيدة إيتي أفين آه تا ẹnìkọ̀ọ̀kan wa ta fi ń tara wá jí a ti ṣàlàyé fún wa pé ala tawhidul uluhiyya tawhidul rububiyya ẹlẹ́ẹ̀kejì tawhidul uluhiyya ẹlẹ́ẹ̀kẹta tawhidul asma'i wa sifat òní ọ̀ma sọ fún wa nípa ìsìn Ọlọ́run ọba àlekèọ́lá lọ́kan ṣoṣo níbi àwọn orúkọ rẹ̀ àti níbi àwọn ìròyìn eléyìí gẹ́gẹ́ bí n bi àfa wọ́n ṣàlàyé fún àwọn àfa onímọ̀ ẹ̀sìn torí pé a òun ni ti gan bó ti jẹ́ pé ọ̀sẹ̀ bọ ọ̀sọ̀nù bíi tawhidul uluhiyya àwa rí ẹni tó jẹ́ pé ó ṣe ìkìrọ̀rù tawhidul uluhiyya ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ tún wá mì níbi tawhidul wasifat tawhidul asma'i wasifat òun àlàyé ntí ó máa sọ fún wa ti ń dálé lórí òun náà ní ká ládìí ọkàn tó dúró dáadáa tó fẹsẹ̀ múlẹ̀ lórí ntọ́lọ́wọ́n bá rẹ̀ níbi orúkọ rẹ̀ kọjá pé ńlá sọ aborúkọ tá nàbí sallallahu alaihi wasallam ń sọ fún apẹlọ oúnjẹ bákan náà ìròyìn tọlọ́wọ́n bá àlékèọ́lá tó fi ròyìn rẹ̀ àbí ròyìn tá nàbí sallallahu alaihi wasallam tó sọ fún wa wípé iná la fi lè ròyìn Allah subhanahu wa ta'ala tá a bá wá ń fi rinlẹ̀ wípé ọlọ́run ń tọ́sọ rẹ̀ láàmà sọ làwa náà gbà ìròyìn tó fún rẹ̀ iná ni àwa náà gbà ń tó lòun ọ̀jẹ́ àwa náà jìnnà sí i ìròyìn tí ò fúnra rẹ̀ àwa náà ó jìnnà sí ìdẹ̀n iṣẹ́ tó pọ̀ ńlọ́kọ́ sínú tó ní í ṣe tábà wá sí bẹ́ẹ̀ ntànàbí sallallahu alaihi wasallam náà sọ tọ́jọ́ pé ńlọ́lọ́run jẹ́ ìròyìn tànàbí fi ṣe kíni o tó fi ròyìn rẹ̀ yọ̀wá jẹ́ min goyiri tamthilin wala takrif wa min goyiri ta'tilin wala tahrif tábà wá gbà bẹ́ẹ̀ nínú tá kúrò nínú àwọn orúkọ àtàwọn ìròyìn tá a fẹ́ sọ lọ́hùn tá a fẹ́ fi ròyìn ọlọ́hùn ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé a ní máa wá fìjọ rẹ̀ a ní máa sọ pé bó o ló ṣe rí a ní máa sọ pé nǹkan yìí kò jẹ́ báyìí báyìí ní ń jẹ́ a sì ní máa sọ pé nǹkan yìí kò tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ rárá ìyàtọ̀ tí ń bẹ láàrin tààtìl àti tààrífù náà tá a bá sọ pé tààtìlù òun ni ká sọ pé ọlọ́run kò jẹ́ báyìí kò sì jẹ́ tahrif ká sọ pé ọlọ́run ń tọ́sọ̀ yìí tó pèrè nǹkan yìí ló túmọ̀ nǹkan yìí ni ó ń túmọ̀ sí ọlọ́run ọba àlìkẹ́ ọlá sọ fún wa nínú suratu shura ayé ẹlẹ́ẹ̀kọkànlá laysa kamithlihi shay'un wa huwa samiul basir ọlọ́run ni kò sí àfijọ́ òun ọlọ́run ń tá a lè fi Allah subhanahu wa ta'ala tá a lè fi wé tá a lè fi jọ kò sí wa huwa samiul ọba tí ń gbọ́ ni ọba tí ń rí ni ìdán a gbọ́dọ̀ sí tamthil ọlọ́run a sì gbọ́dọ̀ fi rinlẹ̀ nígbà tó lọ́run ti sọ pé as-sami'u lòun al-basiru lòun gbẹ́nugbọ́ yìí tẹ́kìyè káwọ́ pé bóò lọ́lọ́run ṣe ń gbọ́ káwá wò pé báwo lọ́lọ́run ọba àlekè ọlá ṣe ń rí ṣùgbọ́n a gbọ́dọ̀ fi rinlẹ̀ ó kọ́ tó pe rẹ̀ wípé òun ọlọ́run òun jẹ́ as òun gbọ́ al òun rí ńgbà tó lọ́wọ́ balikẹ́lá tó ń yí ròyìn ara ẹ̀ Suratul Ikhlas ọlọ́ni wàlámù yákù láhu kufuwan ahad ìdẹ́n ó ti sọ fún wa pé laysa kamithlihi shay iná lẹ́yìn náà tó ń túmọ̀ sí pé wàlámù yákù láhu kufuwan ahad kò sára fìjọ rẹ ẹni tí ó máa ṣe bí ọlọ́run subhanahu wa ta'ala kò sí kí ni kò sí Suratul A'raf aya 18 lọ́ni walillahil asmaul husna fad'uhu biha. وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون ọlọ́run ọba àlekèọ́lá ọ ń sọ fún wa nínú nínú àyà rẹ̀ yìí wípé walillahi al-asmaul husna fad'uhu biha ọlọ́run lóhùn ọlọ́run òun náà ní kíni o òun náà ní òun ní. Uh, orúkọ tí ó dáa fad'uhu biha orúkọ tó òun ẹ máa fi pe òun ọlọ wàdàrú alladhina yulhiduna fi asma'ihi àwọn èèyàn tí wọ́n kọjá ààyè wọn tí wọ́n pe ọlọ́run ní tí ó jẹ́ níbi orúkọ rẹ̀ sayujizawna ma kanu ya'malun àwọn ẹni yìí in tí wọ́n ń ṣe níṣẹ́ yẹn wọ́n gbẹ̀san rẹ̀ tó bá láàrin maani sifatila àwọn àtúmọ̀ àròyìn ọlọ́run àti ká mọ̀ wò pé báwo ló ṣe jẹ́ ìyàtọ̀ ń bẹ́ẹ̀ a lè mọ tá a bá sọ pé ìròyìn tá a bá sọ pé àwọn àròyìn ọlọ́run ìtumọ̀ rẹ̀ a mọ̀ torí pé èdè lárúbáwá lọ́lọ́run ọba àlìkẹ́lá fi bá wa sọ̀rọ̀ nígbà tó ń ròyìn ara rẹ̀ sọ̀rọ̀ tí a bá sọ pé Eh, eh, eh, ọlọ́run ọba àlekíọ́lá ó ní wa huwa sami'ul basir àmọ̀túmọ̀ sẹ̀mí èdè lárúbáwá ni àmọ̀túmọ̀ basir idan istawa ala al-arsh ọlọ́run gún wá sórí àgọ́ ọlá rẹ̀ àmọ̀túmọ̀ ajẹ́ pé èdè lárúbáwá yẹn istiwa àmọ̀túmọ̀ rẹ̀ ọlọ́ni kìtàbùn anzalnahu ilayka mubarakun liyadabbaru ayati wa liyadhakkaru ulul albab tíra tá a sọ kalẹ̀ tíra alálùbáríkà tẹ́ ẹ máa ronú sí kí àwọn tó jẹ́ ọlọ́pọlọ kí wọ́n lè bá a máa ronú sí wọ́n lè bá a máa rántí ní gbogbo ìgbà. idan ṣùgbọ́n tá a bá sọ pé kàyéfìyàtú sifatillah báwo lè ròyìn ọlọ́run bá àlékè ọlá ìṣe rí àmọ́ túmẹ̀ ṣùgbọ́n báwo lè ròyìn ọlọ́run bá àlékè ọlá ìṣe rí fala na'lamuha àlèmọ́ àlèmọ́ torí ẹ̀ Imam Malik rahimahullahu ta'ala sísọ nígbà tẹ́nìkan béèrè nípa kíni o kayfiyatil istiwa qal al-istiwa'u ma'lumun wal-kayfu majhulun wal-imanu bihi wajib was-su'alu anhu bid'ah istiwa àmọ́ èdè Lárúbáwá ni ṣùgbọ́n bó o ló ṣe rí ìgúnwà yẹn bó o ló ṣe rí àmọ́ ìnígbàgbọ́ sí ọ̀ràn yẹn ni fún wa dandan ni káwa máa béèrè nípa rẹ̀ bídíà òun náà ni ìyọ́ látàrí bẹ́ẹ̀ eléyìí yóò jẹ́ ká mọ̀ yìí pé ìyàtọ̀ ń bẹ láàrin mímọ̀ ìtumọ̀ àròyìn ọlọ́run àti ká máa wá pé báwo náà ni àwọn ìròyìn yẹn báwo ni wọ́n ṣe rí nínú àwọn ìròyìn ọlọ́run subhanahu wa ta'ala tó pé a rí àwọn èèyàn tó ẹnu àrà tó pé wọ́n ṣe hásírù lórí àwọn ìròyìn tí wọ́n gbà yìí pé ọlọ́run ò ní ju àwọn ìròyìn lọ كالحياة العلم القدرة السمع البصر الكلام الإرادة الاستواء الوجه اليدان العلو àwọn èèyàn bẹ tó yẹ pé wọ́n gbà pé ìròyìn Ọlọ́run kò ṣe kíni o kò ju àwọn eléyìí lọ ìròyìn Ọlọ́run ní gbogbo àwọn nǹkan tí a ti àkàálẹ̀ fúnra wa yìí ṣùgbọ́n ká a gbà pé ìròyìn Ọlọ́run subhanahu wa ta'ala ó tún kọjá gbogbo àwọn eléyìí gbogbo tó bá ti fi ròyìn rẹ̀ á fi ròyìn rẹ̀ ní tí ti fi ròyìn rẹ̀ àwa náà ò ní ṣe kínni àwa náà à ní fi ròyìn Allah subhanahu wa ta'ala látàrí bẹ́ẹ̀ à eléyìí ní ṣókí nípa kínni o à nípa tawhidul asma'i wasifat sifat tó sì jẹ́ pé ó ní àwọn ìlapa dáadáa tawhidul asma'i wa sifat ó ní àwọn ìlapa nípa pé téèyàn bá jẹ́ mùmínì ní òdodo ó gbọ́dọ̀ ṣe kínni o ọ gbọ́dọ̀ mọ àwọn orúkọ ọlọ́run ọ gbọ́dọ̀ mọ àwọn ìròyìn rẹ̀ tó bá wàá mà kọ́gbà yìí pé àwọn ìròyìn yìí tọ́lọ́run fún rẹ̀ yìí ó ń ṣiṣẹ́ ọlọ́run ń àwọn nǹkan náà ọgbọ́ ó létí ó fi ń gbọ́rọ̀ ó lójú ó fi ń rìnà ọba onímọ̀ tó mọ kọ́ndíṣàn ẹnìkọ̀ọ̀kan wa tó jẹ́ pé ìmọ̀ rẹ̀ ọ wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ibi tí ẹnìkọ̀ọ̀kan wá sí kíni ni tá ta wà alágbára ọlọ́run tó yẹ pé agbara rẹ borí gbogbo nǹkan pátápátá sọrọ nígbà téèyàn bá ti ń fi gbogbo eléyìí rinlẹ̀ torí pé ọlọ́run bá àlekè ọlá ó fi ròyìn rẹ idan táà náà bá ti fi ń ròyìn ọlọ́run yóò máa jẹ pé ìlápá ìjẹ́ olùgbàgbọ́ òdodo náà ni yóò máa hàn lára ẹnì kọ̀ọ̀kan wa àbí Allah subhanahu wa ta'ala kí fún wa níbi àwọn àlàkọ́ tí ó wà yìí kí ọ kí fún wa láyé àti ní القيامة اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين